إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقيا يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف فنعيدها سيرة الأولى الحمد لله رب العالمين نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك أميد مجيد أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين باتي عن دوقفه الله سبحانه وتعالى ọba tí ó tún ṣe fún lápá ìgbàláyé fún mi àti kátúndé pàdé ara wa lórí ètò wa bó ṣe jẹ́ pé mo kọ́ bá ọba abẹ́dà ó lọ wa já ibi ẹ̀ torí pé yẹ́fà ìlúmọ̀ ẹ̀ṣà ohun tó wu Allah ló ń ṣe nínú kọ́dọ̀rọ̀ ọba dẹ́dà òní wípé yóò pẹ́ wa díẹ̀ ó nìkan ṣoṣo ní máa sọ pé ìṣèlá yìí wàlẹ́ àtàkùnlá nà lè ṣẹ́yìn ìní fa ìlú ńlá kẹgàdà ìlà ẹ̀ṣà Allah a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé àǹbẹ̀ lórí dáadáa àǹbẹ̀ lórí Islam àǹbẹ̀ bíi àfíà wà apàìpẹ́ méjì ọlọ́run àti bẹ̀ ibi tọ́lá màdánà dé dúró lé ní abẹ̀nú àánú rẹ̀ ọlọ́run tó pín rẹ̀ mọ́sàfihàn wa tó bá wá fòpin rẹ̀ wa tó ṣe nírọ̀rùn fún wa ìjọsìn mo gbọ́ mo gbà abẹ̀nú àánú rẹ̀ mọ́sàfihàn sọ fẹ́ nìkọ̀ọ̀kan wa Muhammad àwọn aráàlẹ́ ìyá wọn sàhábà àti gbogbo olùtẹ̀lójúpọ̀nà òjíṣẹ́ ọlọ́run àti wa ní gbogbo àyíká ìtúwọ́n ti ń gbọ́ wa abẹ̀nú àánú rẹ̀ ọlọ́run ọ̀pọ̀ Ramadan mọ́sàjà ṣe orí ilẹ̀ níbi tí a bá súrà tó tọ́ adé bó tẹ̀ jẹ́ pé ìgbàláyè onílé sí láti lè dá àwọn ìbéèrè tí wọ́n tẹ̀ ránṣẹ́ gẹ́gẹ́ bí atọ́kùn nílé mẹ́nu balẹ̀ ni bẹ̀pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́bì mẹ́ṣí àti rahman tọ́lọ́wọ́n bá fẹ́ lọ́la insha Allah ta'ala àwọn ìbéèrè yìí tó bá wọlé lẹ́nìí àbẹ́yìí tó bá padà tún wọlé lọ́la àádà papọ̀ ọlọ́ọ̀bà alákòjẹ́ká ju ọ̀la lọ. ẹlẹ́kẹta nú ẹ̀nu ta tó fẹ́ fi tó wa létí ó ní pé àwọn ọlọ́run àwọn tí wọ́n jẹ́ ní ire àwọn olùṣe dáadáa bí wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún wọ́n ti kó àwọn nǹkan tí wọ́n fi ti sọ́dákọ̀ fáwọn èèyàn wọ́n ti kó ránṣẹ́ sí wa ó ti tẹ̀ wá lọ́wọ́ eléyìí tó túmọ̀ yìí pé pẹ̀lú ìyọ̀ǹda ọba adẹ́dà àyè lè mọ́gbà wá lè mí láti jù béèrè síta tó túmọ̀ yìí pé gẹ́gẹ́ bá ṣe máa ń ṣe òní pé àáwo àáwo kí làwọn ìbéèrè eléyìí tí ó rọrùn táàlì láǹfààní láti jẹ àǹfààní kan tí wọ́n kó fún wa tí wọ́n kó fún wa kí wọ́n ká fi ṣe sàrà àfáwọn yẹn ni tó túmọ̀ yìí pé kì í ṣe pé ìbéèrè àmọ́ ìbéèrè yẹn àfẹ́rù láti pé kó lè jẹ́ àlékún mọ̀ fún àwa àti àwọn olùgbọ́ wa nílé abẹ kójọ kó mọ́sá yọnu sí wa hmm. níbi tí a ti dúró lánàá òun náà ni àyà ẹlẹ́ẹ̀kẹẹ̀dógún níbi tí Allah subhanahu wa ta'ala ńgbà tó ń bá ànábì wa Musa alayhi nínú àwọn usulu làákídà àwọn ìpìlẹ̀ àdìsọ́kàn tó gbọ́dọ̀ máa bẹ lọ́dọ̀ olùmọ́lọ́run ṣoṣo látòrí àwọn ànábì ọlọ́run tó sáájú gẹ́gẹ́ ṣe sọ lánàá tó fi dórí ànábì wa nínú tí wọ́n máa kọ́kọ́ jókòó yé ní pé ìnígbàgbọ́ nípa ọlọ́run kan gbogbo àwọn ànábì ọlọ́run gbogbo wọn lọ́lọ́ọ̀bà láàmú train kó tó di pé wọ́n lọ sí fíìdì dáwà so làwa náà ti pé n tó dáa jù táwa náà wọn ni pé ta lọ́lọ́run ta ló yẹ ọmọ ǹjẹ́ tá a bá ń báyé wa lọ báyìí yóò tàn níjọ́ kan ìjọ́ kan ó wà jẹ́jọ́ kan tí gbogbo ti ń bẹ láyé àti sánmà àti òní jẹ́ bẹ́ẹ̀ mọ́ táwọn pè ní yawmal qiyamah ìjọ àgbéǹde ìjọ àgbéǹde báwo ni ó ṣe rí ẹni tá a bá wá fẹ́ rán níṣẹ́ àgbọ́yé rẹ̀ gbọ́dọ̀ wà pẹ̀lú ẹ̀ àmọ̀dájú sì gbọ́dọ̀ wà ìyẹn ló túmọ̀ yìí pé gbogbo ẹni tí ó bá jẹ́ olùkọ́ ó gbọ́dọ̀ lọ kọ́ ìmọ̀ ọba dẹ́dà náà kọ́ àwọn ànábì ọlọ́run nímọ̀ báwo là á ṣe pinnu sójú ọ̀nà ọ̀tọ̀ ọlọ́run kíláàsì gbọ́dọ̀ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ òun ló tí Allah subhanahu wa ta'ala tó fi ń pe ànábì wa Musa alayhi salam ó wá ń kọ lẹ́kọ̀ọ́ kí làwọn nǹkan tó gbọ́dọ̀ mà àti pé kí ni iṣẹ́ tó fẹ́ jẹ́ fáwọn èèyàn lójú sọ wípé innani ana Allahu la ilaha illa ana fa'budni ó jẹ́ kó yẹ wípé dájúdájú èmi tí mo bẹ sọ̀rọ̀ èmi ni Allah subhanahu wa ta'ala ọba tíjọsìn tọ́sí lóun nìkan ṣoṣo èmi nìkan sí ni kó máa sí lọ́kàn. wà á pín ní sọ́lá tàlí zikiri. nínú ọba adẹ́dà afẹ́ kó tún gbámú gẹ́gẹ́ bí tàwọn ànábì ọlọ́run tá a fi rinlẹ̀ òun náà ní wípé lẹ́yìn ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo ojúṣe tó tún kù fún olùmọ́lọ́n lọ́kàn múmìnì lọ́kùnrin àti lóbìnrin òun náà ní kò gbèrò dúró fọ́lọ́run làlá nínú àdíkìr nínú tó tún fẹ́ kó rántí gbogbo ìgbà tó bá ti rántí mú tó gbọdọ̀ fi sínú rántí rẹ̀ ni pé inna sa'ata. inna sa'ata akadu ukhfiha litujza. ìyẹn ni pé lọ́mọ̀ rí pé inna sa'a dájúdájú ọjọ́ àlùkìyàmà Allah wa ta'ala tó bá fẹ́ sọ̀rọ̀ yọmọ kìyàmà ó wà máa ń lo sáà fún kí ni wọ́n dà ń pè ní sáà ó ní àsìkò péréte nínú ọjọ́ tò yẹn túmọ̀ pé sáàtù yọmọ kìyàmà àwọn olùmọ́ni wáì tí aláàmọ́ ń lo hours fún ìjọ kìyàmà àwọn olùmọ́ni torí sóràtẹ̀lẹ̀ hisabi fi hà torí ìyára bíjọ́ sí ọjọ́ náà ó sì yára tó torí pé ọjọ́ yẹn bó ṣe wò lè gùn tó ó sì kéré lọ́dọ̀ ọba tó dá ẹlẹ́ẹ̀kejì ni pé lè sáà ìyẹn ni pé gbogbo tọ́ba adẹ́dà ó fi parí iṣẹ́ fún wa àsìkò péréte ni lójú ò lò pé inna sáà dájúdájú sáàtù yawmal qiyamah àsìkò tí mo bù fálìkìyàmà tí ó wáyé àtìyàtún mo fẹ́ kó lọ mọ̀ àmàdájú yóò wáyé àkáàdù òfìhà ní tó jíza àkáàdù òfìhà kódà níbi tí yóò wáyé dé tó ṣe ìbejì lórí ẹ̀ àkáàdù òfìhà èmi gan fẹ́ẹ̀ fi pamọ́ ìyẹn ni pé àsìkò yẹn pamọ́ ìpamọ́ àsìkò yẹn fún àwọn ẹ̀dá yàtọ̀ sọ́ba adẹ́dà láti lè dán wa wò ni ìyẹn ni pé malhikma fi wọ́rá ẹ̀fà fi mata yẹkùn mẹ́fà kí ni àwọn ọgbọ́n àwọn ìwòye wo ló lè wà ń bi pé kọ́ba adẹ́dà ò fẹ́ jẹ́ ká mọ̀ péjọ òlàlẹ̀ kí á mọ̀ òde ó fẹ́ fi sàdánwò fún wa ká lè máa múra kalẹ̀ torí pé yá ti ìbá tẹ̀tẹ̀ yóò wà nígbà ìmọ̀ láì fura yóò wá tó dé pé kálukú wà nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà yẹn wà nínú fọnúfọ́ra. yẹ̀sálùkà náà tún àní sáà. eléyìí ìmọ̀ nípa ọjọ́ àlùkìyámà nínú àwọn ìbéèrè tálùkùránì dáhùn rẹ̀ nínú àwọn ìbéèrè tí wọ́n máa fi mọ̀ ìpè lágbájá ànábì ọlọ́run ni nínú àwọn ìmọ̀ tó jẹ́ wípé kò sẹ́ni tó lè mọ̀ àyàfi ọba adẹ́dà àfàwọn tó bá tó fẹ́ fàwọn àpẹẹrẹ rẹ̀ mọ̀

yóò fà kí wọ́n gbé náà tó bá jẹ́ rọ ni yóò sọ pé ìní fẹ́mọ̀ yìí pé inú táwọn èèyàn fi máa fà láàfà ní kéwọn pé á orí nà ó mọ kọ̀kọ̀ kò wá sí àfà yẹn ṣe lè gbóná tó tó gbogbo táwọn èèyàn máa ń sọ ìgbà kan hadisi àfà wa Umar tí Umar gbà wá nígbà tó sọ pé náà بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم قل الله عن يوجو كتا جكو لدو جيشي الله استطلع علينا رجل لرقم كان يوسوا كل ما لي تيك تايم واتوري اسكو واتو تي لو arákùnrin tó yọ sí wọn ni ó wá gbé àwọ̀ èèyàn wá nínú béèrè tó wá bí wọn ẹ̀kọ́ tó wá kọ́ wọn nígbẹ̀yìn nínú tí jìbìlù wa kọ́ wọn tó fún fún wọn ni pé ó bí ànábì yìí pé àkbírì ní anisaa eré ànábì wa Muhammad eré Muhammad tí mo jòkó tiẹ̀ yìí sọ fún mi jọ́wọ́ làlùkí àmú òde npe ìsìtá ànábì ti dá lóúnjọ́ yẹn ni pé mal mas'ulu aniabi alama minasfa yìí ẹni tí ń béèrè lọ́wọ́ ẹni òun gán mọ̀ wípé ní òun mọ̀ àwọn olùmọ̀kání ń tí ń béèrè nípa ẹ̀ ó hàn kọjá ń téèyàn gbọ́dọ̀ máa bìrì ń pẹ́ lọ ìyẹn ni pé tí ò sẹ́ni tó mà la malakun muqarrab wala nabiyyun mursal ìgbà àwọn màláìkà ọlọ́run kò sẹ́ni tó mọ̀jọ́ yẹn lọ́ba aláàrin akáàdì òkùnfì à àwọn lárúbáwá wọn ní uslubu ọ̀rọ̀ kan ni ìyẹn ni pé èmi gan níbi tí mo tọ́jú rẹ̀ dé mo fẹ́ẹ̀ mọ̀mọ́ ibi tí mo fi sí bẹ́ẹ̀ lọ́rọ̀ akáàdì òkùnfì à mo fi pamọ́ kìrá àtọ́lọ́dọ̀ àfáwà ibn Abbas ó ní akáàdì òkùnfì à an kódà èmi gan fẹ́ lè gbàgbé ẹ̀ ìyẹn ni pé níbi tí ìfẹ́ jẹ́ kẹ́dà kankan mímọ sáfàrà lọ òbí ẹ̀mí nínú àwọn nǹkan tó bá dẹ́gbà tó dá fàlẹ́fà tí òfin mọ́ rẹ̀ mọ̀ yẹn kankan ó ní mọ́jọ́ àlùkìyàmà. لا يجليها لوقتها إلا هو لا يجليها لوقتها ìyẹn ni pé ìjọ́ wo níjọ́ yẹn ó jẹ́ لوقتها kò sẹ́ni tó mọ̀ Àyàbó nìkan ṣoṣo. Fákúlàt fi sàmáwáti wà lọ́rùn. Fákúlàt kódà àwọn àpẹẹrẹ, àwọn àmì tí àwọn èèyàn kẹ̀lé mà. Ó jámì kan tó tóbi lórí sánmà lórí pé nígbà tásìkò yẹn bá dé fákúlàt fi sàmáwáti. Ìmáàna ìṣàkọ̀tì sàmá. Sánmà ó fọ́. Wàlárùn. Wàlárùn tẹ̀sírò lè jìbáàrò àdàn ilẹ̀ tó di tí àwọn òkèèrè ó kú dànù. Láta ta'tikum illa baghtah. eléyìí tó ń gbọ́dọ̀ jẹ́ ká mọ̀ ní pé la ta'tikum illa baghtah. àlùkìyàmọ̀ ò ní dé òjijì ní òde bákálukú àti ìgbà dé báńgbà yẹn abẹ́ kọ́dọ̀ kó bá sáfà náà ìbá lò. já amina hadith rasulullah sallallahu alaihi wasallam ó wà nù hadith kan tó rìn látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ó ní la taqumanna sa'a àlùkìyàmọ̀ ò ní tí ì dé hatta títí làyà bọ̀ àdúkùn làákìlà fi fáàmì yìí wọ́n lẹ́yìn fáàmù ha èyí ó gbóúnjẹ lọ́wọ́ báyìí yóò tra ìpò òfẹ́ jẹun kò ní lè tí ìfóúnjẹ yẹn sẹ́nu tálíkà mọ̀ fìdí ma níbi tó lé pé yóò gbá ìyá àwọn èèyàn pìpìà láti máa jẹun lórí wáyà kan ní àárọ̀ rákùnrin kan tí ó lọ ṣàṣọ kò ní tí ìka aṣọ yẹn tálíkà mọ̀ fìdí ma àwọn ẹ̀kọ́ lọ fún wàrà mùràkúnmi wàrà yẹn wọ́n gbedele wọn ò ní tí ìgbému báyìí tálíkà mọ̀ fìdí látàtí ìlà bàgùsà Allah ni yóò dé ba àwọn tí ó bá ń gbà yóò bá wọn lójijì ni. Yẹ̀fàlúnàkà ka annaka hafiyun anha. Yẹ̀fàlúnàkà ka annaka hafiyun anha. Àwọn Kùrẹ́ṣì náà wá bá àmẹ́gbà na nípa bá láyà ẹ̀. Ìyẹn ni pé àwọn èèyàn fẹ́ bí ẹbí gbà ni pe ń parẹ̀. Nàám. Qul innama ilmuha inda Allah. Má gbà wọn lóhùn tó ti àpẹẹrẹ táàbù mọ̀pásìkò yẹn súnmọ́ ó ní béèrè tí jìbìlì náà padà wá bí pé ó dá àkùbírí ní àmọ̀ ọ̀rọ̀ ti hà tó ọ̀bá lè sọjọ́ yẹn fún mi fún mi láwọn àpẹẹrẹ àwọn náà ń pè ní major signs of the last hour àwọn àpẹẹrẹ táàbù mọ̀ yìí pé ayé yìí àsìkò tí ó tàn ti súnmọ́ nínú àwọn àpẹẹrẹ yẹn a ní major signs, a ní minor signs. àwọn àmì kéékèèké àtàwọn àmì ńláńlá àmì kéékèèké rẹ̀ ti ń sọlẹ̀ nínú àmì kékeré àkọ́kọ́ pálíkì àmà ti súnmọ́ òun náà ni breakfast lẹ́bí ríran tán wà lẹ́gbàá Muhammad hmm. torí wípé níjọ́ tó jìṣẹ́ bá ti parí kí ló kù ìléyà hmm. hmm. ànábì ní bo istu anáwà sáà àtùkà àtẹ̀yìn ọba adẹ́dà gbé ní dìde àtijọ́ àlìkámà òun ní báyìí ni wá ìyẹn túmọ̀ yìí pé tó ti lé mú tàbí ní òní sànẹ́bì ní lẹ́yìn mi mọ́ ajẹ́ wípé tí ò ti rí sànẹ́bì mi yẹn o lẹ́yìn mi kò sí ẹlòmíì tí ó wà máa lè tó ọ̀ràn lókù. أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى أكاد أخفيها لتجزى لام يا لام تعليل torí kí lálẹ́ kìámà lè máa gbà fa torí kí ló dé tọba adẹ́gbà fi lápàdé wọn gbé wa dìde lè tún jìzà torí kó lè sì ní àtúnyí lẹ́fàn àwọn tó ṣáájú wa ó fẹ́ san wọ́n ni ìyẹn ni pé yóò gbé wa dìde yẹ́wọ̀n ẹ̀yẹ̀kú mu lè sáà ìjọ táwọn èèyàn ó dìde fún kúlù nẹ́fìn gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan tí mi lọ lè fi mi lòkè after dawab àwọn dábà gan àwọn náà ń ṣèṣe wọn bí máa tẹ́fù á pẹ̀lú gbogbo tá a gbáyé wa ṣe torí pé tí ò bá sí dédìdé ìjọ àlùkìyàmọ̀ ajẹ́páyé yóò ní mímì so lábùdá mìíràn fa kò sí tàbí ṣùgbọ́n bí ìgbà tọ́mọ tó lọ kẹ́kọ̀ọ́ ni tí o wá ṣèdánwò bóò la ṣe fẹ́ ẹ̀gbámi rẹ̀ só lọ skú àbí ò lọ só gbọ́n tán kọ́ yé àbí ò gbọ́yé àwọn tó kàwé tí wọ́n ṣe tí wọ́n ṣe ìkàwé wọn dáadáa àtàwọn tí ó kà kí láti justify wọn ìyẹn ni pé kí ni ìyàtọ̀ tí ó máa bẹ kí ni ìwúrí tí ó máa bẹ fún pẹ̀lẹ́ ẹ̀rú dáadáa lìtújìzá kúlù nàṣín bìmọ̀ àtẹ́fà ìjọ yẹn jọjọ tọba adẹ́dà ó sàn kálukú lẹ́sàn fàmánìyà àmẹ́lẹ́ mìsíkọ́ọ́lá gbọ̀ngàn tí. ọyìn ọyìn yàrá. gbogbo sẹ́tẹ́mì àti ewu lè ṣe rọmọdán bá ń gbà lọ́wọ́ yìí wọ́n sàn wá lẹ́sàn lórí ẹ̀. ومن يعمل مثقال ذرة شرا يره gbogbo ẹni tó máa máa sọ kóhùn ní eni ẹni tó ní agbúrú tó yàn níwà tó yàn ní nǹkan tí ó máa ṣe ṣàrọ̀ yàrá ẹ mọ̀ yìí pé kò sáàsì gbé lọ́dọ̀ ọba dẹ́dà tó bá dojú àlè kìí àmọ̀ ọba dẹ́dà ó sàkó wálé fún rẹ̀. wàtàkù yawman turja'una fihi ila Allah. Allah subhanahu wa ta'ala ń tọ́ pàrọ̀ bá wa rí bẹ́ẹ̀ wàtàkù yawman ó yẹ ká máa múra kalẹ̀. fún ọjọ́ tó jẹ́ pé tún ìjàwó nẹ̀ fi ìlọ́lọ́ tí gbogbo ó sẹ̀rí padà sọ́dọ̀ bá wà lórí ìjà. Thumma tuwaffa kullu nafsin ma kasabat Torí pé yẹn jọ tí wọ́n ti fi wà ẹja múra kalẹ̀ o, ẹja múra kalẹ̀. Tó ti àwọn apá akọrin kan sọ pé ó ní máa múra torí ọjọ́ kan yìí. Tó gbogbo ẹni tí ń múra tí ń palẹ̀ mọ́ tẹ́ bá rí tí sèèyàn bá gbá ó ń palẹ̀ mọ́ tìjọ́ tí ó gbẹ̀san ni. tó ti abẹ kójọ ìpalẹ̀mọ́ rẹ mọ́tà jẹ́ kí ó rọrùn fún wa torí péjọ́ tá gbẹ̀san náà. فلا يصدنك عنها من لا يؤمن بها واتبع هواه فتردى وما تلك بيمينك يا موسى tí pàtàkì ọjọ́ yẹn pàtàkì dé lọ́dọ̀ ọba tó dá wa ó tún kí ànábì wa Musa alayhi salam àtàwa náà ó kì wá nílọ kí ni kìlọ̀ tó kì wá fàlàyé sódánnáka àní ẹ má jẹ́ èèyàn kan kó tiẹ̀ bá yín lórí ẹ o ìyẹn ni pé ẹ má jẹ́ èèyàn kó lọ́wọ́ lórí àti palẹ̀mọ́ fúnjọ́ yẹn tẹ́ ẹ bá ti rí èèyàn kan tí ò kó ti ẹ̀bẹ́. Mẹ́láyú nínú bí ha. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láyé ìgbàgbọ́ wọn ò nígbàgbọ́ pàjọ́ àlùkìyàmà. Nínú tó ti ń pèyàn ní káfíìn, wọn ò lè pèyàn ní kéfèé kọjá wípé kò nígbàgbọ́ pàjọ́ àlùkìyàmà bẹ̀. Àárí pé náà àwọn kéfèé tí wọ́n bá nẹ́bí lò lójú ayé rẹ̀, àwọn kan lọ bá, wọ́n wá lọ mú egun. Wọ́n lọ mú egun, egun èèyàn tó ti kí ni, tó ti kẹfun, tó ti jẹrà. Wọ́n á mú wa rún níwájú òjíṣẹ́ lọ wá pátẹ́gùn sí ọba láàánú wà bọ́ra dáláàánú mẹ́sàlẹ̀ wà nẹ́sì akọ́lẹ́kọ́ kọ́ọ̀lá mẹ́yìn yóò ilé ìbọn ọmọ wa ìyàrá mi bọ́ra dáláàánú mẹ́sàlẹ̀ àwa ní fún lápèjúwe wà nẹ́sì akọ́lẹ́kọ́ ó gbàgbé bá a ṣe dáhùn Kọ́ọ̀lá máa yóò yí ìbọn ọmọ wa híyà rọ̀ mí. Ó ní palẹ̀ ní tí ó yẹ egun ìgbégun ọba aláàrin dálẹ́. Olú yíha lẹ́bí àṣàhà àwọ̀lẹ̀ márùn-ún. Sọ wípé ẹni tó yé tí ó yí egun yẹn, ó lẹ́ni tó dẹ egun yẹn nígbà tí tí ò tí ì ṣe egun yẹn. Fẹ́ bá wo formation ọmọ ènìyàn, sá akégun wọnú ìyá wa ni. Báwo legun ṣe dé ara ọmọ ènìyàn? Báwo legun ó ṣe kí ni? ọba tó dá egun níbi tí ò ní ìdì màtẹ́ríà, bóò ni àtiwádà padà tó bá wá rí fúlù fúlù ajẹ́pẹ́ ẹ̀jẹ̀ tó rọrùn gan torí pé má láàyò mìíràn bí a ọ̀pọ̀ àwọn èèyàn tó ń láyé wọ́n ń láyé nígbà tá à ní kú láyé wọ́n wọ́n láyé nígbà pé òní ṣíṣirò. wọ́n tábà àhàwá fàtàrùn náà. gbogbo ẹni tábà ti rí sòtì wọ́n tábà àwa ìfẹ́ ẹnu wọ́n tẹ̀lé fatárùbọ̀ gbogbo ẹni tí bá ti ń ṣe bẹ́ẹ̀ ìparun ní ó padà kẹ́yìn wọn ìyẹn ni pé gbogbo ẹni tí máa ń lo ayé wọ́n ní máa ń fa àlàmà ṣá à lẹ́kì àmì ń fa à gbogbo ẹni bá ti ń ṣe gbogbo tó bá fẹ́ pé tó wù mí ní ìmọ̀ ṣe n tí ò ní tẹ lọ́rùn ní ìmọ̀ bá Musa. قال هي عصاي أتوكه عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى nígbà tí Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí tàbílù Musa tá ń bá bọ̀ nínú sóràtù fọ́wá táàmù wípé ó sọ káàkiri ọ̀pọ̀lọpọ̀ ní àwọn sóràtù nínú kíṣọ́sọ̀ al-Qur'an aksara zikiran fi í kíṣọ́tù Musa alayhi salam nínú tàtọ́gbà adẹ́dàsọ tó pọ̀ ní al-Qur'an ìtànẹ́lùwà Musa ni nínú tó ti wá pè ní Musa kalimullah Musa ti ń bọ́ bá dẹ́dà sọrọ ẹni tó bá dẹ́dà bá sọrọ òun náà ni wípé òun náà kẹ̀kẹ́ tí munajatu bainahu wa baina khaliqihi ọ̀pọ̀ ìbánisọ̀rọ̀ ó máa ń lọ láàrin Musa àtọba Allah subhanahu wa ta'ala màlẹ́kà láàrin wọn ara ọ̀rọ̀ tí wọ́n lè jọ fọ nígbà tó ti tẹ̀lẹ́kínú àkídà fún tán ìyẹn ni pé tọ́ba aláàánú tó àti ìnígbàgbọ́ nípa ọjọ́ kan yìí ó wá fẹ́ fún nínú òjìzà ó fẹ́ fún ní nǹkan àmì tí wọ́n fi gbà pé òjíṣẹ́ ni ẹ́ tòró mọ̀ pé wọ́n padà béèrè àwọn èèyàn máa nídìí ẹ̀rí wọ́n máa nídìí evidence pé who are you can you identify yourself ǹjẹ́ kí ló fẹ́ fi mọ̀ yìí pé táàtì mọ̀ yìí pé sọ́jà ni ẹ́ kí lè mọ̀ tí wàá ṣe yóò wá yọ id card jáde <laughs> so that means ẹni tí wọ́n fún id card ó lè jẹ́ pé wọ́n gbọ́dọ̀ fún id card yẹn ní báràkì wọ́n ti ní ìmọ̀ fúnra yóò ti mọ nọ́mbà tó ń bẹ lára ẹ̀ so owó ẹ̀ lọ́ba dẹ́là fèsì pẹ̀lú ànábì wa musa alayhi salam ó fẹ́ fún ní nǹkan ìdánimọ̀ láti mọ̀ pé òjíṣẹ́ torí pé ibi tí ń lọ iṣẹ́ tó fẹ́ ràn iṣẹ́ tó ní ìdí àmàdájú ni àti ẹ̀rí fáwọn tí wọ́n fẹ́ ràn sí ọba dẹ́là wa bíi pé wà mọ́ tílíkà bí yẹmí ní kẹrẹ amúsà eré mose ọmọ ìmọ̀ràn kí ni ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀tún yẹn wà mọ́ tílíkà bí yẹmí ní kẹrẹ amúsà. a jẹ́ wípé gbogbo bàtà bá fẹ́ gbà nǹkan mú ọwọ́ ọ̀tún la máa torí pé yẹmí ló ṣe kí ni ló fọ̀ páyẹ̀ sí wà máa tí lè kàbí ẹ̀mí ni Allah subhanahu ta'ala ọba adada ti mọ tó wà lọ́wọ́ ẹ̀ ó ti kí ni wọ àlàmù bì ju lọ bẹ́ẹ̀ tó fọ́tọ́ bá láti bí pé kí ló wà lọ́wọ́ rẹ̀ yẹn Musa ìyẹn ni kí wọ́n máa ń pè ní ìsèfàmù ọba adada fẹ́ kó rin kó tún yẹn ló fàtọ́ba dẹ́dà di pé wà mẹ́ tílíkẹ̀ bí ẹ̀mí ni kẹ̀yà musa kí ni ń bẹ lọ́wọ́ ọ̀tún rẹ̀ kí ni musa wí alẹ́ ìsọ̀yà. qala hiya asaya atawakkahu alayha hmm. wa ahushu biha ala ganami wa liya fiha ma'aribu ukhra. anábì musa tó ti yé pé bàbá nígbà tẹ́ kúrò níbi tẹ́ gbé tẹ́lẹ̀ kí ló àtẹ̀tí kó wá sọ́fà ti mi sọ̀rọ̀ à ń ara musa ń bá ọba rẹ̀ sọ̀rọ̀ ó ń bá olówó rẹ̀ sọ̀rọ̀ olówó rẹ̀ wá fún ní free hand ó fún free wípé yá máa bá mi sọ̀rọ̀ lọ ló fà á musa wá dáhùn pé kọ́ọ̀là ó ní alẹ́ ìsàlá ìyá ọ̀pá mi ni ẹ máa gbọ́ ìyá bó o bèrè èmi ni mo lọ̀pá yẹn èmi ni mo gé èmi ni mo bẹ́ èmi ni mo ṣe bó ṣe rí ìyá àfọ́ọ̀yà. àtàwákàwò àlẹ́yìnhá. àtàwákàwò àlẹ́yà kódà mo máa ń mú tí mo máa fi ṣe mo máa fi rọ̀gbọ̀kú mo máa ń sórí ẹ̀. wà á hù ṣubíhà àlàgọ́nami. mo dẹ̀ máa fi ń já koríko fún àwọn ẹranko àwọn dábà mi ibẹ̀ láti mọ̀ yí pé àtẹ́gbà tí ó pò lọ́dọ̀ ànẹ́bì ṣọ́ẹ́bà lẹ́yìn ìsàlám àná rẹ̀ náà tí ó ànẹ́bì mú sọ lọ́dọ̀ tó pọ́dún mẹ́wàá ló lò ń bẹ̀ wọ́n fún lọ́mọ ajẹ́ wípé wọ́n padà fún lẹ́rọ ọ̀sìn torí pé ká pé bó ló ti rí wọ́n padà fún lẹ́rọ ọ̀sìn bó la fẹ́ lọ yẹn pé máa nàbí yìí mi àmbìyà ìlà ìlà kánà rọ ọ̀kánà ànábì ojú wá pé kò sínú àwọn ànábì ọlọ́run kan tó ṣáájú àyàgbẹ́ jẹ àwọn àtà àǹtí tó fi dórí rẹ̀ ànábì níbẹ̀ ni anábì ní kúntù arọ alọ̀gọ́nà ní ilẹ̀ alì mẹ́kà alákọ̀ọ́rì ó ní mo dára jẹ fáwọn ará mẹ́kà kí n tó dà nábì ọlọ́run lórí owó ọ̀yàpẹ́ tí mo ń sẹ̀dẹ̀ pẹ̀lú ẹ̀ kí ló fà tọ́ bá dẹ́dà mọ́ fẹ́ káwọn nábì ọlọ́run dára jẹ torí pé gbogbo ẹni tí ó bá dáyàn jẹ ó gbọ́dọ̀ dẹran jẹ náà látara pé sùúrù ẹwò tẹ́ bá dẹran mẹ́wàá bẹ́ẹ̀ bá ó fẹ́ train wọn lórí bí wọ́n ṣe so sùúrù wà tẹ̀lẹ́rìbù alàtà amúlẹ̀ mọ̀ṣàkọ̀ ó fẹ́ wọn pe ẹni pe a bá ọrụ gbọdọ suru. ọlọ́run ọ̀rùn gbọ́dọ̀ da àgùntàn ogún lọ bi marun awọn kan je awọn kan mu nǹkan kó gbọ́dọ̀ wọn yóò tún sọ wọn níbi ìkókò tí wọn jẹ ìyẹn lójú sọ wípé wàhùn mò ń fi ọ̀pá yẹn mò ń fi ń wàníyà fi ha ma áàrìbù òkúrọ̀. Àwọn nǹkan ní ìwà tí mo tún máa ń pọ̀pá ẹ̀ sí. Àwọn olùmọ́ni ọmọ pè ní Àtàlọ́gùs Bìrìkẹ̀lá. Ìyẹn ni wípé tí ọ̀rọ̀ olólùfẹ́ bá ń dùn mọ́ mi, èyí ó máa dáhùn, èyí ó máa fún wọn létí tí wọn bí yàn. Kí ni wọ́n bí àtẹ́jú Musa kí ni sọ? Kí ló wà lọ́wọ́ àmọ́nu rẹ̀ dùn torí pé mọ̀kánù tó wà yẹn ipò tó wà yẹn ipò ẹni tí ò gbọ́dọ̀ má sọ ti ń ṣe ni pé mi ò mọ tán gbà lérò tán fi béèrè ọ̀pá mi bóyá wọ́n tún béèrè pé kí ni mò ń fi ṣe hmm. ó ti yé èèyàn máa mú ziyadatul jawab ìdọ́ àtẹlẹmáàdá àlékún nínú èsì tí ó jẹ́ kẹ́fì mẹ́kẹ́ ló ń ṣe mí ọ̀pá mi ni o mo máa ń rọ̀gbọ̀kúlé lórí kí n máa jẹ lọ mò ń dẹ̀mọ́ tó fi ń já kókó kódà àwọn nǹkan míì wà tí mo máa ń fọ̀pá sí kéèyàn wọn tó fọ̀pá sí náà èyàn máa fi lé kòkò tó ti yé èyàn lé kí ni èyàn máa fi lé kòkò ń fẹ́yìn máa fi ọ̀pá ṣe ó pọ̀ gan àlàásọ̀ ọ̀pá yìí lọ́pàá ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ànábì ọlọ́run ni wọ́n máa ń sábà ń tẹ̀kú lọ́pàá kì í ṣe pé nítorí nǹkan kan tó yẹ torí ìrìn àjò bí ìgbàpọ̀ ní fúlàní tí fúlàní ó bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ kí ni wọ́n kọ́ àkọ́kọ́ ni pé yóò fọ̀ páyẹ yóò mọ̀ fi dáàbò bo rẹ̀ níbi nǹkan tó lè jálù àbí àwọn sùtá tó lè ṣẹranko rẹ̀ tó ti yé ẹlẹ́ẹ̀kejì yóò mọ̀ fi clear igbó ló fi ní wàlíyà fi á máa rí ibo ọ̀rọ̀ ìrólúwà mi mo tún láwọn nǹkan ní ìfihàn tó fọ̀ páyẹ ṣe Qala alqiha ya Musa. Allah subhanahu wa ta'ala kò fẹ́ dálákẹ́ àmọ́ tó fẹ́ jẹ́ ó ṣe ó fẹ́ fi hàn dáadáa ìyẹn túmọ̀ pé mo ti gbọ́ gbogbo nǹkan sọ alikiya ya musa ẹ wo Allah subhanahu wa bó ṣe ń pe ẹrú rẹ̀ alikiya musa mo ti gbọ́ alikiya jù lẹ́lẹ̀ ìyẹn ni pé ju ọ̀pá yẹn lẹ̀ Na'am. Fa'alqaha fa'idha hiya hayyatun tas'a. Tó bá dẹ́dà bẹ̀ fẹ́ lò, tó fẹ́ lò lára rẹ̀ mẹ́rin yẹn. Fa'alqaha Musa jọ̀pálẹ̀ lẹ̀ báyìí. Fa'idha hiya hayyatun tas'a. Lọ̀pá yẹn bá dejò tí rìn. ṣẹ̀rọ̀ pé wà láti dé àmì tá a fẹ́ sọ fún ni ọ̀pá owó rẹ̀ ni mo sọ déjù sẹ́nà pẹ́rù ó gbà òun ló pa láàyè mí Allah subhanahu wa ta'ala di ejò ńlá ó wà rò pé ọ̀pá tí mo mú lọ́wọ́ ọ̀pá mi gangan ọ̀pá mi gangan lẹ́ẹ̀tì rí pé gbogbo olùpìdán gbogbo nǹkan ni wọ́n máa sọ àwọn onídán látara kí wọ́n sọ ọlọ́dún òótọ́ torí pé onímàjíìkì wàhálà wọn pọ̀ kí ló fà tọ́ba abẹ́dà ti sọ pàdé jù lójú musa ìyẹn túmọ̀ pé àwọn tó fẹ́ ràn sí ìjọ tó fẹ́ lọ bá òkú ìdáná pọ̀ láàrin wọn wọn ò nígbàgbọ́ sí ọ̀kan ṣoṣo ọba abẹ́dà so because àwọn tí wọ́n lead àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n trend nígbà yẹn lásìkò farao òkú ìdáná wọn so a jẹ́ wípé wọn ò ní gbà àyàfi kó jẹ́ pé kí wọ́n rí tójú tí wọ́n mú lọ́wọ́ lọ tó dẹ̀ já agbára ọlọ́ọ̀bá òdodo fa áwòjá sàfihàn ìgbà sí ìhé pàṣẹ Musa láàyè mi nígbà tí Musa alẹ́ ìsọ̀lá tó ọ̀sọ̀lá torí kíni torí èdè fa áwòjá sàfihàn ìgbà sí ìhé pàṣẹ ẹ̀rú gorí ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ bí àdámọ́ ọmọ ènìyàn kí lọ́ba adẹ́dà sọ fún ọba adẹ́dà sọ pé la takhaf. tọ́lá khudha wala takhaf. khudha gbàmú Allahu akbar ojú àwọn ànábì ọlọ́run máa ń rí tó kéèyàn sọ pé mú ejò yẹn. so látọ̀ pé tí Musa alẹ́ ìsọ̀lá tó bá lè kò bọ̀rọ̀ má lè torí pé nígbà tí wọ́n train ẹ̀ wọ́n le gan sọ́jà kan ò gbọ́dọ̀ má le torí pé train tí wọ́n pass through ó lágbára púpọ̀ kódà á ó yá mu. wala takhaf. ó sì gbọ́dọ̀ bẹ̀rù. fanu'iduha sirata al-ula. láti mọ̀ wípé táwọn ànábì ọlọ́run tọ́ba adẹ́gbà fẹ́ jẹ́ kí wọ́n gbà ní pé tọ́lá àbátí ni máa lọ máa lọ ni wọ́n ẹ̀ bẹ̀rù ẹ̀rù yẹn kẹ́kẹ́ gbọ́dọ̀ bà wọ́n tọ́lá àbátí fún lámàdájú pé fanu'iduha sirata al-ula I will turn that stick to, I will turn that snake to a stick. Ọ̀pá rẹ̀ gangan ni màá jẹ́ kí màá sọ ìjò yẹn padà bí kí ni wọ́n kàn gbámú. Fànà ìlú wa sí ìrọ̀ ìyẹn ni pé yóò padà di bó ṣe wà lákọ̀ọ́kọ́. واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى eléyìí ni àmì ẹlẹ́ẹ̀kẹta nú àwọn mùjíza àwọn miracles tí Allah subhanahu wa ta'ala tó fún ànábì Musa láti jẹ́ ẹ̀rí máa gbìmí àti ìfihàn yẹ̀yí pé ànábì ọlọ́run ni àsìkò ti kó wa ní pàǹpá mọ́ra àmọ́ àfẹ́ dàbí gbà pé a dìnnà àwọn olùgbọ́ wa lórí àwọn àdéhùn ti ní pé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ìbéèrè báwọn yẹn bá tẹ̀mí sórí nọ́mbà tí a máa ń tẹ̀ ń ṣe inshallah àfẹ́sì lórí ẹ̀ lọ́la ẹlẹ́kejì tó bá di lọ́la pọ́lọ́mọ alákọ̀ọ́jẹ́ ká ju ọmọ ìjùmọ̀ àlọ́ à hmm. á fi àwọn ìbéèrè síta láti fáwọn èèyàn láti lè jàǹfààní ẹ̀bùn àti àwọn tí wọ́n náwó rẹ̀ sí wa nílé abẹ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n gbé nǹkan fún wa pátápátá ọbẹ̀ látara ẹnjìnà rábànà abẹ ìdílé wọn mọ́sàbà mú ọ dúró àwọn òbí wọn abẹ náà àwọn tí wọ́n sì mọ́sàbà foríjì wọn àtàwọn àtìyàwó wọn gbogbo tí wọ́n ti sùn wájú ọba dẹ́nà mọ́sà àmúṣe àti gbogbo àwọn tọ́sọ olúgbọ̀wọ́ abẹ kójọ mọ́dọ̀ kálukú wa mọ́dọ̀ wọn aládàá rẹ̀ wàlá hawla wàlá quwwata illa billah àti sí ojú òpó kalẹ̀ insha Allah náà. Okay. No? kí ni question wo lẹ ní fún wa. olùdàgẹ́ bó ti jẹ́ pé ẹni tí ó pè ó jẹ́ pé àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ pè tó rò pé bóyá àti bẹ̀rẹ̀ bò ń ṣàlà á ní sáláyì náà fún wọn lẹ́bùn ṣàlà tó bá ti lọ́la kẹ́ni ó pè padà láti fi nọ́mbà rẹ̀ ránṣẹ́ ìkàlà dáwù pé ẹni ó kọ́kọ́ pè ó àdìmẹ́rin láǹfààní tó bá dẹ́ta fún ṣàlà náà. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ ti wọlé? Àmín àmín.